ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ kàn sí wa lórí ẹ̀rọ tí ó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín tí í ṣe WhatsApp nọ́mbà ti tẹlifíṣàn Orísun ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa lórí rẹ̀ a ó sì dá yín lóhùn lọ́gán bí ẹ̀yin bá sì ní ohun kan tí ó ń ṣẹlẹ̀ tí ẹ fẹ́ kí a mọ̀ nípa rẹ̀ ẹ lè ya fọ́nrán rẹ̀ sí wa a ó sì ṣe òfin tótó lórí rẹ̀ ẹ ṣé púpọ̀ àwọn olùdarí ifáfitì ìjọba àpapọ̀ tó wà ní ìlú èkó ìyẹn University of Lagos ti kéde títì ẹ̀ka ilé ìwòsàn eléyìí tó jẹ́ ti iléèwé náà pa fún ọjọ́ mélòó kan nítorí ènìyàn kan tí wọ́n rí wípé ó ní àrùn búburú COVID-19 tí àyẹ̀wò sì ti gbé e jáde ọ̀rọ̀ àtẹ̀jáde kan eléyìí tó wá láti ọ̀dọ̀ àwọn olùdarí yunifásitì yìí ló fi hàn wípé ilé ìtọ́jú àwọn ènìyàn tó jẹ́ ti Unilag yóò wà ní àtìpa fún ọjọ́ mẹ́rìnlá lẹ́yìn tí wọ́n ṣe àyẹ̀wò fún ènìyàn kan tó ti fara kan àwọn ènìyàn ní ogúnjọ́ oṣù yìí eléyìí tí àyẹ̀wò tó tẹ ilé ìwòsàn náà lọ́wọ́ sì fi hàn gbangba wípé ẹni náà ní àrùn kòrónà ní ọjọ́ ẹtì ọjọ́ kẹrìnlélógún èyí ló sì mú wọn pe ikọ̀ tó ń rí sí lílé àrùn covid-19 wọlẹ̀ àti ikọ̀ tó ń ṣe ìtọ́jú àjàkálẹ̀ àrùn nílẹ̀ nàìjíríà àwọn olùdarí yunifásitì ọ̀hún sọ wípé kí ẹni náà tó kó àrùn covid-19 ní ilé ẹ̀kọ́ gíga ọ̀hún ti ń pa gbogbo òfin tó lè dènà ìtànkálẹ̀ àrùn mọ́ àti wípé lẹ́yìn tí àyẹ̀wò ti fi hàn wípé ẹni náà ní corona ni àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ni àwọn tún ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dènà ìtànkálẹ̀ rẹ̀ sí i lákòótán àwọn olùdarí yunifásitì náà ìyẹn ti UNILAG rọ gbogbo ènìyàn láti pa òfin ìmọ́tótó mọ́ bí ilé ìwòsàn ìfáfitì ọ̀hún ṣe wà ní àtìpa fún ìgbà ráńpẹ́ báyìí. àjọ tó ń ṣe ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ìyẹn West African Examination Council WAEC ti tako ìròyìn tó sọ wípé àjọ náà ti fagilé ìdánwò ti ọdún 2020 olórí àjọ ọ̀hún ní ilẹ̀ nàìjíríà Patrick Abregan ló sọ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan wípé àhesàn lásán ní ìròyìn náà kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sì kọ́ tí ọ̀gbọ́n sí i eléyìí tó ń káàkiri orí ìtàkùn ayélujára ọ̀gbẹ́ni Abregan sọ wípé àwọn ènìyàn ti fi àhesọ ìròyìn tó ń jà ràìnràìn lórí ìtàkùn ayélujára wípé wọ́n ti fagilé ìdánwò WAEC fún àwọn akẹ́kọ̀ọ́ tó ṣetán ní ilé ẹ̀kọ́ girama lọ́dún yìí nítorí àjàkálẹ̀ àrùn kòrónà eléyìí tó wà lóde àti wípé àjọ náà ti ṣetán láti dá owó àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n san fún ìdánwò náà padà olórí àjọ WAEC ní ilẹ̀ Nàìjíríà sọ wípé àhesọ àṣà tí kò nìkan lásán ni gbogbo àwọn ọ̀rọ̀ tí ó ń káàkiri wípé kò lẹ́sẹ̀ nílẹ̀ wọ́n ní iṣẹ́ ọwọ́ àwọn tó ń lu àwọn ènìyàn ní jìbìtì ní orí ẹ̀rọ ayélujára ni ìdánwò ọ̀hún ló yẹ kó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún yìí èyí tó yàtọ̀ sí ohun táwọn aláìsọ ìròyìn ọ̀hún ń gbé wípé àti wípé ẹgbẹ̀rún mẹ́rìnlá ó dín láàdọ́ta náírà ìyẹn thirteen thousand nine hundred and fifty naira ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún san fún ìdánwò wípé kì í ṣe ẹgbẹ̀rún méjìlélógún àbọ̀ ìyẹn twenty two thousand five hundred naira tí àwọn aláìsè náà ń darúkọ àjọ WAEC sọ wípé kò ṣeé ṣe kí àwọn dájú iye táwọn gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ padà fún wọn bí àwọn bá tilẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí náà wọ́n ké sí àwọn ará ìlú láti dá gbogbo ìròyìn ọ̀hún nù bí omi ìṣánwọ́ lákòótán àjọ WAEC tó wá sọ wípé àwọn kàn sún ọjọ́ tí àwọn yóò ṣe é síwájú ni wípé àwọn kò fagilé ìdánwò náà rárá pẹ̀lú àrọwà sí àwọn akẹ́kọ̀ọ́ láti máa gbélé kàwé wọn fún ìgbáradì ìdánwò náà ìpínlẹ̀ Ondo ṣe àkọsílẹ̀ pé ọ̀kan nínú àwọn afurasí eléyìí tí ó pa Fúnkẹ́ Ọlákùnrin tí ó jẹ́ ọmọ olóyè Fáṣọ̀rántì ní ìpínlẹ̀ Ondo tí í ṣe ti bàbá Afẹ́nifẹ́re ni wọ́n sọ wípé ó ti ní àrùn kòrónà báyìí gómìnà ìpínlẹ̀ náà Rotimi Akeredolu ló ṣíṣọ lójú ọ̀rọ̀ náà lórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé ìpínlẹ̀ Ondo ti ní àkọsílẹ̀ tuntun àrùn kòrónà mẹ́ta ní ìpínlẹ̀ Ondo tí ọ̀kan nínú àwọn afurasí mẹ́ta tí ó pa Fúnkẹ́ Ọlákùnrin sì jẹ́ ọ̀kan nínú wọn èyí wáyé láàrin wákàtí mẹ́rìnlélógún tí wọ́n sọ wípé ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Èkó lùgbàdì àrùn COVID-19 àfúrásì náà àti àwọn méjì tí wọ́n ní àrùn ọ̀hún ni wọ́n ti gbé lọ sí àyè ìyàsọ́tọ̀ fún àwọn tí ó bá ní kòrónà ní ìpínlẹ̀ Ondo nínú ọ̀rọ̀ tirẹ̀ gómìnà sọ wípé kọmíṣánná àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ti gbọ́ nípa ọ̀rọ̀ náà ní èyí tí ìgbésẹ̀ ààbò tó nípọn yóò wà ní gbogbo agbègbè ibi ìtọ́jú náà kí afurasí ọ̀hún má bàa ná pápá bora àti wípé afurasí náà ni wọn yóò fẹ̀wọ̀n so mọ́ ibùsùn rẹ̀ lásìkò tí ó bá ń gba ìwòsàn ìtọ́jú kòrónà yìí lọ́wọ́ níbi àyè ìyàsọ́tọ̀ tí wọ́n fi fún àwọn ènìyàn tí ó ní COVID-19 ní ìpínlẹ̀ Ondo àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn nigeria center for disease control ti pàrọwà sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti má ṣe mu àwọn ohun apakòkòrò tàbí ohun tí wọ́n fi ń fọ aṣọ mọ́ tó ń jẹ́ bleach gẹ́gẹ́ bí àbá tí ààrẹ donald trump dá lórí ìtọ́jú àrùn covid-19 ààrẹ donald trump ló ti kọ́kọ́ sọ níbi ìròyìn kan nínú ìpàdé tó ṣe pẹ̀lú àwọn oníròyìn èyí tó fi dábàá mímu àwọn ohun ìfọ aṣọ eléyìí tí ó ń jẹ́ bleach tàbí ohun apakòkòrò gbígbà gẹ́gẹ́ bí abẹ́rẹ́ ṣeé kí ó wo ẹni tó bá ní àrùn covid-19 sàn nígbà tí ààrẹ orílẹ̀-èdè United States of America ń bá olùdámọ̀ràn rẹ̀ dókítà Deborah breeze sọ̀rọ̀ ààrẹ ọ̀hún sọ wípé òun ti rí bí àwọn ohun apakòkòrò disinfectant ṣe ń lágbára tó láti pa gbogbo kòkòrò virus láàrin ìṣẹ́jú kan àti wípé bí wọ́n bá lè sọ àwọn ohun apakòkòrò náà di abẹ́rẹ́ tí àwọn ènìyàn sì ń gbà á bí ó bá ti ń dé inú ẹ̀dọ̀fóró yóò ṣe ìwòsàn fún àrùn covid-19 lára wọn àmọ́ lórí ìbẹ̀rù wípé àwọn ará ìlú lè fẹ́ ṣe gẹ́gẹ́ bí àbá ìwòsàn tí ààrẹ Trump mú wá láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn covid-19 èyí ló mú kí àjọ NCDC tètè ké síta fún àwọn ènìyàn láti mọ̀ wípé àwọn ohun apakòkòrò kì í ṣe ohun tí ènìyàn lè mu nínú ilé wọn láti fi dènà àrùn COVID-19 àjọ NCDC ti wá ké sí àwọn ọmọ Nàìjíríà láti mọ̀ wípé mímu bleach àti ohun apakòkòrò lè já sí ikú fún ẹnikẹ́ni wípé kí gbogbo wọn sá fún irú àmọ̀ràn bẹ́ẹ̀. ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ṣẹlẹ̀ ní agbègbè yàyà àbátan sí ilé epo NNPC ní agbègbè náà léyìí tí àwọn ènìyàn kan sì pàdánù àwọn dúkìá ọkọ̀ ṣùgbọ́n di àsìkò tí à ń kó ìròyìn ọ̀hún jọ kò tí ì sí ẹnikẹ́ni tí ó pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún Sekinat Raji Ọláìdé ní àtúpalẹ̀ ìròyìn yìí lọ́wọ́ ẹ kí a lọ gbọ́ ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ṣẹlẹ̀ ní agbègbè yàyà àbátan ní ojúnà college road ìyẹn ní ilé epo nnpc tí ó ń bẹ níbẹ̀ lásìkò tí orísun tẹlifíṣàn dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọkọ̀ panápaná méjì ti wà níbẹ̀ láti káwọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì péjọ pẹ̀lú wo bí ìṣẹ̀lẹ̀ náà ti ń lọ sí iná náà ti mú ilé ìta ọkọ̀ tó ń bẹ ní ẹ̀gbẹ́ ilé epo ọ̀hún tí ọkọ̀ bíi méje sì ti gbaná nígbà tí àwọn ènìyàn ran ẹni tó ní ilé ìta ọkọ̀ ọ̀hún lọ́wọ́ láti bá a kó àwọn tó kù jáde kí iná tó ran àwọn ọkọ̀ tó kù náà. Bákan náà ni ilé tó ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ pẹ̀lú ìbá bá ìṣẹ̀lẹ̀ iná náà lọ ṣùgbọ́n àwọn ike omi ńláńlá tí wọ́n ń bẹ lóòró ni iná mú tí ó sì da omi inú rẹ̀ sílẹ̀ ní èyí tí ó ṣe ìgbàlà fún ilé náà kí àwọn panápaná tó dé apá ibẹ̀. Ọmọ ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó tó ń ṣojú ìfàkọ̀ ìjàyè pẹ̀lú sọ ìkọminú rẹ̀ àti ohun tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹ̀já gbọ́ bí ó ti sọ. Ẹ nígbà tí mo gba ìpè yẹn pé ilé epo bíbá bẹ̀rẹ̀ sí ní jóná mo pe coordinator àti olórí Lagos State Response Unit Dr. Soyitolu and immediately he said they had dispatched four trucks four fire trucks and ambulances and uh, within fifteen minutes ni gbogbo wọn ti dé ibà wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní já apá iná yẹn ṣùgbọ́n kó tó dé àwọn ọmọ aráàlú náà àwọn ọmọ Fàkọjà yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá apá iná yẹn ìgbà tó dẹ̀ dé ń sìn yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe rí fire truck márùn-ún ló wà níbàyẹn wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gọ́vùnà wa gómìnà wa babájídé sanwóolu fún fún akitiyan tó ń kó nípa governance nílùú èkó a dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo orin tó ti ṣe fún wa nípa ti tó ti kọjá nípa títí sukọ fún covid-19 and uh, this is quite an unfortunate incident but we are grateful to God that it has been controlled kò sí ẹ̀mí àṣọ ẹ̀mí nù lórí ẹ̀ no casualty and àdúgbò eh, lọ́n pé àwọn firefighters wa ti ṣiṣẹ́ wọn takuntakun wọ́n dẹ̀ ti bá wa pa náà bákan náà ni igbákejì alága ìfàkọ̀jàyè pẹ̀lú kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. orúkọ tèmi ni Prince Usman Hamzat igbákejì alága ìbílẹ̀ ìfàkọ̀jàyè eh, wọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tí nǹkan náà ṣẹlẹ̀ tí a gbọ́ a tètè pe àwọn emergency response tó dẹ̀ pé láàrin ìṣẹ́jú àáyá wọ́n dé bíbáyìí abáwo náà rárí pé táǹkà tí ó ń ja epo diesel tó gbaná kò really affect lọ́tọ̀ adẹ́dúpẹ́ pé èèyàn kankan ò nípa lára ń bí ara nǹkan tíjọba ń ṣe náà nìyẹn pé láti make sure pé tí nǹkan bá ṣẹlẹ̀ kí a tètè pe ọ̀wọ́n káwọn tó máa mójútó kán lè tèwà adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò nípa lára adẹ̀dúpẹ́ lọ́wọ́ House of Assembly tó represent ọ̀dọ̀ wa ń bíbá Honourable Tọ́pẹ́ Jà pé despite the fact pé wọ́n ń ṣe meeting lọ́wọ́ ibi tán wà jìn wọ́n fi nǹkan tó ń ṣe lẹ̀ wọ́n wá sí ibà wọ́n dẹ̀ make sure pé wọ́n wà at the top of it adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò sí ìpalára adẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aládùúgbò náà tí wọ́n dúró wọ́n dẹ̀ make sure pé àwọn àwọn panápaná tán wá láti make sure pé iná náà kú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ṣé gan-an ohun tí wọ́n sọ wípé ó fa ìṣẹ̀lẹ̀ jàǹbá iná ọ̀hún ni ọkọ̀ àjàgbé epo èyí tó gbé epo wá fún iléeṣẹ́ epo ọ̀hún tó sì déédéé gba iná di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nema lasema àwọn ọlọ́pàá àti àwọn panápaná ni wọ́n sì wà níbẹ̀ lójú iṣẹ́ láti pa iná náà ní ibi díẹ̀ tó kù sí Sekinat Ọláìdéraji. ẹ̀bẹ̀ ni à ń bẹ Olódùmarè kí ó bá wa dẹ́kun ìbànújẹ́ kí ó sì bá wa dènà ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú ọ̀fọ̀ tí tó fi máa dìgbà míì tá ó máa fi ire àti àánú pàdé lórí ọtún ìròyìn lórí tẹlifíṣàn Orísun ẹ yẹ kí a máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ẹnìkejì rẹ kò rí dájú wípé òun tọ́jú rẹ̀ tí tó fi máa dìgbà náà tá ó máa fi ire àti àánú pàdé lórí ọtún ìròyìn mẹ́wàá lórí Orísun orúkọ tèmi ni ṣògo rẹ nìkejì Abíọ́nà ó